sinimá ti tó pé ìyá aṣẹ́wó onílù ọ̀bẹ láàrin lọ́jọ́ ikú erin oríṣiríṣi èèyàn rẹpẹtẹ níbi òkú ìyá aṣẹ́wó tó ti gba dìgírì níbi iṣẹ́ aṣẹ́wó ṣíṣe. ìwọ lọmọ lọmọ láàrin èrò òrò máa dìyẹ láàrin àṣà orí lórí ọmọ ó yẹ bá mi pàtẹ́wọ́ rọgẹ́dìtì ló sọ mọ́ dàgbà náà gbogbo gìràgìrà mo lè ṣe é jẹ́ ó dópin. odò ló fi mọ àsọjí ó yẹ ká fi mọ. tó fẹ́ ọ̀nàrẹ́bù tó fẹ́ olórin tó fẹ́ ọ̀túnba. ẹsẹ̀ ló máa fi lè dé ká dùn. wàhálà ńlá ṣẹlẹ̀ lọ́jọ́ tí wọ́n sọ̀kú ìyá aṣẹ́wó ẹni orí yóò dilé de gbẹgẹdẹ gbiná àràràn bọ́ǹbù lọ́wọ́ wọn fọ ara wọn lórí dànù òkú sùn níbi òkú ìyá aṣẹ́wó sinimá ìkọ́nilẹ́kọ̀ọ́ is a thriller written and produced by Funmilayo Sakiyo Warriors directed by Ṣẹ́gun Ògúngbè. ẹ mọ rolex. mo dá ẹ dá mọ. bẹ́ẹ̀ni. ọmọ inú nídìí ẹ ní ẹ dá gbogbo ẹ mọ ẹ gbà rolex yẹn ta ni mo jílé lẹ́yìn. gbogbo jákò lẹ pàdé àpàtì òmòwò náà egbò ẹ tí ẹ filé owó yìí sí ibàyìí ẹ jẹ́ ń tiwó sí Darren Funmilayo Sakios, Tunde Aderioye, Madam Sajẹ, Ọláníyà Àfàjà Sanyẹri, Ladi Fọlárin, Mama Ereko, Zainab Bakare, Amuda Eko, Jire Ogunlẹyẹ, Àárínola Odubela, Ṣẹ́gun Ògúngbè, Ọ̀túnbọ̀ Majibike, Yetunde Oyinbo, Ọpẹ́ Okunọlá, Basira Badia, Ìdòwú Ọládipúpọ̀, Jeremiah Heritage, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá láìta àpàkọ́lé ẹ̀ ní òkú ìyá aṣẹ́wó sí titled in English ó ti jáde báyìí from the stable for Lasco Films Nigeria Limited adéorí ọ̀pẹ òjò tẹyẹkẹyẹ ẹ tún kú ojú lọ́nà sinimá ńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ yìí o ọmọ garage another one ní agbó ọ̀gẹ̀dẹ̀ sinimá tuntun òkú ìyá aṣẹ́wó ló jáde báyìí iṣẹ́ bàbá iṣẹ́ ni àwòtúwò ni ẹ gbà bẹ́ẹ̀ ọ̀làsco gbogbo igi tí lẹ́gbẹ̀dẹ̀ bá fọwọ́ bà dídùn ló ń dún. bàbá ẹ̀kọ́ ló kú ìyá

ìlọ̀bọ gbòógì rẹ̀ tó rí mọ́lẹ̀ pọ̀ tó sì ṣẹ́ tán. Èdè tí yàtọ̀ kọjá àfẹnurò yẹn jọ. Aṣẹ́wó Kánò làkọ́lé ẹ̀. Aṣẹ́wó Kánò business tycoon. Àwọn èèyàn máa ń pè mí ní Àṣàbí Kánò. I deal with gold. ẹ̀rọ gold ẹ̀rọ akópa bó ṣe ń lọ ló ń bọ̀ ó máa kó gold wọlé ṣáàlì kó lọ nílẹ̀ kó wó dé àtàjà máa táwọn ìraṣẹ́wó eléyẹ̀ ò lè jẹ́ lówó gbé. ṣé o tún fifty kilo àṣàbí. ẹ eh, bá mi gbówó mi. abọ́dọ̀ fún mi ní góòdì. tẹ̀rí gold àṣàbí. o logo gold lọ́wọ́ ni. sáfìsì wa lè léyìí àbí kí ni ká ti pè é. aṣẹ́wó kánò tó jí àkàrà lórí alákàrà láàrin ọjà kò pẹ́ kó jìnnà ó tún jí àkùkọ adìẹ lọ́jà kí ló dé ìkúnlẹ̀ àbíamọ kánò irú eléyìí kan aṣẹ́wó kánò. ẹ wo sinimá ìkọjá àfẹnuròyìn ó lágbára suspense inú ẹ̀ yí bọ́bọ́ jù. aṣẹ́wó kánò la kọ́lé ẹ̀ another blockbuster written and produced by ọlátúnjí balógun. ìjọba ṣe kó tó ṣẹlẹ̀ tó ní káwá wò ó. starrett zenob bakare jire ògúnlẹ̀yẹ fúnmiláyọ̀ sakios yetunde barnabas àánú ọlá òdùbẹ̀là ìyọ̀sí akípẹ̀ pẹ̀lú Abíọ́dún ọmọ Akin tó sì tèmi Razak owó oníran bílídà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá láìta àpàkọ́lé ẹ̀ ní aṣẹ́wó kánò from the stable for Olasco Films Nigeria Limited adéorí ọ̀pẹ òjọ tẹyẹkẹyẹ ẹ̀ tún kojú lọ́nà sinimá ńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ yìí o area boys another one tún ni return of Sade Poli sinimá titun aṣẹ́wó kánò lélẹ́yìí ó gbẹnu tán ó ga fíofío àwòtúwò ni ẹ gbà bẹ́ẹ̀ Olasco gbogbo ìdí tó gbèdé wà fún wa dúdúdúndún. jẹ́ kí wọ́n mọ̀ pé ìwọ ló jí káyọ̀ lanu kí wọ́n pè ọ́ lólè kí wọ́n ní ọ́ olè. títí ṣe bí òjò òjò tí ó fẹ́rẹ̀ mi pé àtètè pa mí. This love is unquantifiable. Yeah. Our friendship is so precious. I cherish you. Mm. I will never let you go. Mm. I will never let you down. Yeah. You are. lọ̀rẹ́ òtítọ́ ìwọ lọ̀rẹ́ eh, òtítọ́ má jẹ́ ká yára. mathematics ẹni tó ṣe number one the first position tó ṣe dáadáa jù nínú mathematics ó náà ni Kọ́mọláfẹ́ Idris round of applause for Kọ́mọláfẹ́ Idris. tẹ̀síwájú. báwo ni ṣó láìkì ibi tán mú ẹ lọ wò yẹn. ẹ eh, mo láìkì ilé ilé ìfẹ́ wà òkè ju ti first one tó mú mi lọ wọ̀ yẹn lọ. Ah, ah, that's good sori bó ṣe láìké ilé tó sọ pé ó wà òkè ju ibi tàkọ́kọ́ yẹn lọ bẹ́ẹ̀ ni price ilé náà ṣe high ju ibi tó kọ́kọ́ lọ wọ̀ yẹn lọ eh. àbọ̀rọ̀ mi ò yẹn sẹ̀. Eh, ok but èmi ń wò ó pé ṣé kò ṣàní sí problem kankan ṣá. Ah, ẹ̀yin ọmọ problem what? o ò lè ní problem. ẹ mú mi pé kó má di pé bóyá èèyàn wá sanwó tán crisis wá ń ṣẹlẹ̀ tó bá sọ pé crisis èmi fi jàbí èmi fi jàbí onílẹ̀ rẹpẹtẹ kò sílẹ̀ tó lè rà lọ́wọ́ mi tó máa ní crisis simply because ìgbà tó bí èmi tán náà bí crisis àbúrò ni crisis jẹ́ sí mi tí bá ní crisis jókòó ń bẹ̀ yẹn máa jókòó ń bẹ̀ yẹn ni abọ́rọ̀ mi ò yẹ ń sẹ̀yìn lọ fọkàn ara ẹ̀ balẹ̀ abọ́rọ̀ mi ò yẹ kò sí ah. wàhálà o ò ní ṣòro kankan rárá. ẹ eh, ẹ no kò sí problem sir tẹ bá ti ní kò ní sí problem kankan. No wahala. I'm okay with this one. Ah, that's good. I'm okay. Ah, um, so ṣé a lè sọ̀rọ̀ owó mi báyìí sìn? Ah. Ah, Wo jẹ́ kí n sọ fún ẹ, anywhere wey monkey die na home. Àwọn ọ̀lẹ́ni kan la yóò gba ibi gbogbo ló gbalagbara. Èmi fi jabi onílé obì. Ìgbà míì tínú bá bí mi tán lójú oorun mo tún máa ń talẹ̀ fún yàn jẹ pé ilẹ̀ tí n bá tà fún yàn lójú oorun ilẹ̀ yẹn gangan lẹ́nu yẹn máa wá rà lójú ayé the same price tí n bá fún ẹni lójú oorun the same price yẹn máa tún talẹ̀ but thank God ojú ayé ni wọ́n ti ra lẹ́tí. Eh, ojú ayé lèmi ti fẹ́ rà congratulations. <laughs> mo ti fẹ́ tó oorun yẹn. Eh, nǹkan tẹ̀mí wo orin pọ̀ bóyá ká máa lọ sọ́fíìsì mi. kò sí wàhálà kò sí wàhálà fọkàn ara balẹ̀ o anywhere nílẹ̀ yìí ni lókè òkun ni ilẹ̀ tó bá rà lọ́wọ́ èmi o ti tẹ́ni rẹpẹtẹ o ti ralẹ̀ rẹpẹtẹ o ti belong rẹpẹtẹ o ti ṣe nǹkan tó wọ̀n rẹpẹtẹ sórí ẹ̀ let's go to my office. sà kí ló ń ṣẹlẹ̀. táyà yẹn ni táyà yẹn ti jó ní sà. ẹ ṣe ń jẹ. extra táyà yẹn ti jó ní sà. ẹ extra táyà yẹn ti jó ní sà. Innocent innocent. sá. kí ló ló ṣe. extra tire yẹn ti jọ ni sá. Ah. extra tire ti jọ. innocent why are you so careless why are you a driver. ẹ eh? kí ló yẹ tó ń wà mí náà ó lọ́pọ̀lọ́ rárá ni. tó mọ̀ pé kì í ṣàkọ́kọ́ ẹ̀ rèé tí màá sọ fẹ́ pé gbogbo tó bá tó ọ́fíìsì ẹ̀ tó bá jí làárọ̀ ká tó jáde wo gbogbo nǹkan tó bá yẹ kó wò lára mọ́tò ó wá ń sọ fẹ́mi ń sìn sórí ẹ̀ ò pé rárá ni. láti ah, ẹ kàn ń sọ̀rọ̀ sí mi bó ṣe wù yín ìgbà tí kò ṣe ń pé mo fi ṣogun. you are a fool you are a big fool for saying that to me. Ah. èmi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Ah. ṣé o lè bá bàbá ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. bàbá Fúnkẹ́ ẹ má máa ṣe báyẹn náà ẹ má sọ̀rọ̀ sí mi rẹ̀ mi ìgbé dádì mi wá ṣiṣẹ́ náà dádì mi is over seventy. and so what? nǹkan wà lára ẹni. ẹ̀sà ah, tí ò tí iṣẹ́ ò bá ṣe ṣe tẹ́bà bí a kì í fi ṣe yín fún yín o. lẹ́mi àmà èké fún mi ní kọ́kọ́rọ́ mi fún mi ní kọ́kọ́rọ́ mi. ìṣèlú pé kì ṣe gbogbo iṣẹ́ mo gbé ládìmú wa ṣiṣẹ́ ni àwọn ẹ̀ṣẹ̀ bẹ́yìn náà mo drive drive náà. mo ṣé mo gun ni aṣáájú ń bọ̀ ni ẹ̀rẹ̀ wa ló ń dá ọkọ̀ àbá fúnkẹ́ lọ́nà irú pátá àwọn ènìyàn innocent. ẹ drive now èwo ni yọ. innocent innocent come back here come back here. John ṣé kò sí kí ló ṣe táṣẹ yẹn kí ló ṣẹlẹ̀. mo ní flat tire. aládùúgbò yìí ibi tẹ́ dúró sí yìí tí nǹkan lọ bàjẹ́ sí yìí àdúgbò ìléwu ẹ kò sí wàhálà ṣe ní jack àti extra tire kí n sáré bá yín change ẹ. ẹ jack tiẹ̀ wà ń bẹ̀ àmọ́ extra tire tó wà ń bẹ̀ ó ti jò. ẹ̀rọ nìyẹn báwo ni oúnjẹ máa gbé mọ́tò káàkiri tó tra táyà máa máa jò it's not it's not good enough i understand. èmi kọ́ dráìbà tó ń wà mí ni dráìbà tó ń wà mí ni kò dẹ́ ń ṣẹ̀kan ìyẹn mi ò mọ̀. ẹranko lẹ́ni ẹ gbọ́dọ̀ jẹ ṣé wèrè ni àbólórí kórì ni. tí ò bá jẹ́ ẹranko ṣé màá wá sọ̀rọ̀ sí àjọ débì ni pé mo kàn bínú sí wípé ah, ó ṣe máa fi extra tire lẹ̀ sínú mọ́tò láì jẹ́ pé ó wà ní fífẹ́ lótorí ẹ̀sọ́ kọ́kọ́rọ́ lù tí ìbá jẹ́ ẹranko ṣáṣe yẹn. ó sọ kọ́kọ́rọ́ lù olórí burúkú làwọn gáìsì àní fẹ́ ṣẹ́ ṣe iṣẹ́ tó bàbá ẹ̀ ni ẹ̀ lè bá wí ni àbí. tí wọ́n sọ gangan nìyẹn ẹ wàá ṣe kankan fún mi. ok. jack wà bẹ́ẹ̀. ọ̀ bóyá kò bá mi gbé extra tó wà bẹ́ẹ̀ kó bá mi gbé fún kó bá mi wá fún organizer ní àdúgbò kan fẹ́ yẹn ká wá yọ ilé ká gbé yẹn sí adé lọ máa ṣe ilé ìtàbá yẹn. ìyẹn ò lè tẹ́ ti máa mẹ́gùn fèmí èmi máa ṣe. gbogbo yẹn ò lè àbúrò máa ṣe yẹn. alright sir no problem ẹ wá ṣe ẹ wá ṣe bó ti sir sorry sir sorry sir ṣé mo lè mo lè ṣe. ṣẹlẹ̀ ní ayé ìsà oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ náà gbàgbà o. Um, o ní Idris ní orúkọ ẹ. bẹ́ẹ̀ni sá. ó dẹ̀ wá mọ mọ́tò wà dáadáa. ah thank you sir. ọwọ́ ẹ̀ dúró lórí steering. thank you sir. ṣé iṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀ náà nìyẹn ni iṣẹ́ tèmi ṣe pọ̀ bọ̀ mọ́tò wíwá yẹn gangan. ẹ yín o. ẹ fi máa jóge ẹ fi máa jóge. get adarí pọ́n má bínú o. I know it's yes sir. Mm-hmm. Eh, as I was saying sir driving yẹn gangan ni mo yàn láyò sá so bọ̀bọ̀ kan sí mọ́tò lọ́wọ́ mi ni bọ̀ àwọn èèyàn máa ń pè mí tí máa ń gbé wọn travel wọn á dẹ̀ ṣọ̀kẹ́ sí mi hmm. yes sir. àwọn tó máa pè é pé wá gbé mi lọ́ọ̀bì kan kan kan yes sir ṣé o lè máa wá èmi kó kúnkún máa wà mí yóò nù kó jẹ́ pé ìwọ ló máa máa wà mí kó má máa ṣe pé máa lọ máa bọ̀ máa lọ máa bọ̀ yẹn. Eh, inú mi máa dùn sá bọ̀ ṣùgbọ́n kan wà ń bẹ̀ sá. ẹyẹ ah. eh, sá eh, ibi tí mi ń gbé ó jìn síbí gan so tí n bá dẹ̀ ní pé kí n máa wà yín at the end of the day gbogbo owó yẹn tí n bá gbà náà owó mọ́tò ni màá fi ṣe so kò ní pay me. so reason yẹn sá. ó dáa ọ̀rọ̀ náà ló sọ ṣùgbọ́n gbogbo àwọn tó ń bá mi ṣiṣẹ́ nílé ibi náà ń gbé. Oh irú ọmọ tó wá ń sìn kúkú wa nìyẹn ẹni tó bá ń ta lẹ́ẹ̀kan gateman nìyẹn àtàwọn míì tó tún bá mi ṣiṣẹ́ nínú ilé ibi náà ń gbé wọ́n lè rí ilé fún ẹ níbí náà tó o bá fẹ́ gbé ibi tí wàá dẹ̀ ṣọmọlúwàbí. Ah, eh, thank you sir thank you sir hmm? ṣọmọlúwàbí sir yes sir hmm? yes sir hmm? yes sir. Eh, ṣó dẹ̀ ṣèlérí fún mi pé wàá ṣọmọlúwàbí. yes sir gbogbo àwọn nǹkan tó ti bí títí bọ́mú kó kọ́rùn bí ìkíní yóò yé mi. àná sà eléyìí ò ṣe kankan ibi tábà wà la máa ń ṣe ló fà sà. eléyìí nǹkan ṣó kìí ṣe. àná ìyẹn ò dá fọmọlúwàbí torí mi ò ń ṣe yẹn náà ló jẹ́ kí gbogbo eléyìí wà lára mi so táwọn èèyàn bá ti rí mi wọ́n rí bí ẹni pé mo rugged gan so má sùn mo má tọ̀ fílẹ̀ o. o ò dẹ rugged. àmì ò ní parọ́ fún yín sà mo rọ̀ díẹ̀ bẹ́ẹ̀ ni sà. Ah pé ọmọkùnrin máa ṣèṣe ọmọkùnrin náà díẹ̀ ah, bẹ́ẹ̀ ni sà. ọ̀dà ọlọ́run á jẹ́ kígbà ẹ̀ bá mi lára mu. àmì sà àmì sà àmì sà. ohun tí ó ṣe ni ó ṣe. mo kíní tó lọ fún un. ohun tí ó ṣe ni ó ṣe. àbí kán gbé ètò máa ń ọkì ah, ah, ṣe ọ̀rẹ́ má purọ́ fún mi o adult mi o ó yá mú mú ọ̀rẹ́ wa gẹ́gẹ́ bí ọ̀gá ṣe ṣàfihàn mi tí wọ́n ṣàpèjúwe mi gan gẹ́lẹ́ bẹ́ẹ̀ mo ṣe rí èmi gangan ti ká lára mi ni wọ́n máa ń pè ní Ọláolú Ọláyẹ̀wò awákúmọ̀rì tí nàṣẹ̀ kànga atókùmọ̀kù amọ̀nà ọ̀run mọ̀ lọ <laughs> èmi gangan ni chief security dẹnu géètì o dé gbogbo inú ọgbà ilé yìí èmi nìkan gálà ni so wá rí gbogbo àwọn tí ń bẹnu léyà tẹ́ everybody ọwọ́ mi ilẹ̀ ni wọ́n wà tí nǹkan bá ṣe wọ́n ẹ̀mí ló ṣe bẹ́ẹ̀ ni. that's good. kò mọ́ lèmi jẹ. kò mọ́ o mo fi kún àgbà kò mọ́ o. ìdán burúkú ìṣẹ́ wọn náà nù àgbà ẹ̀. ìjìnlẹ̀. ìdán burúkú. kò ní bàjẹ́ fún ọ. ohun tí ó ṣe ni ó ṣe. ilẹ̀ yìí òun náà ló dọ̀hún yẹn o ibi tí gbó ṣì wà yẹn o bẹ́ẹ̀ ọwọ́ iwájú yìí òun ni mo fẹ́ kí ọmọ mi Bọ́lá ti tó òun ni mo rà fún medicine and surgery ló ń ṣe wọ́n wá fẹ́ fi kọ́ ilé ìwòsàn ìgbàlódé gbogbo ẹ̀yin yẹn náà igbó tó ń wọ̀ mi ni mo rà o. ibi tóbi gan ni o. ó tóbi díẹ̀. Ah. àwọn ọmọ burúkú yẹn máa ní lára ń bì tẹ́lẹ̀ bá fi lè ní nǹkan tó tó báyìí tí wọ́n dẹ̀ ń rí páwọn èèyàn ń wá sórí ẹ̀. kí ló ń sọ yìí. Ah, àwọn ọmọ mi. <laughs> mo ra ilẹ̀ yìí mo ra lọ́wọ́ bàbá mo tún ra lọ́wọ́ ọmọ. wọ́n ní èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹja ọmọ nílẹ̀ mo ra lọ́wọ́ àwọn bàbá tí ó wá rèé tó burú jù bẹ́ẹ̀ ni pé àwọn tí mo rà lọ́wọ́ initially náà tún pe àwọn tí mo tún tún rà lọ́wọ́ ẹ̀yẹn àwọn náà pè wọ́n pé ẹgbẹ́ wa lọ́kọ̀ọ̀tù bọ́rọ̀ àwọn ọmọ ìgboro ṣe. nígbà tí wọ́n gbéra wọn lọ kóòtù tán àwọn tó ń ṣẹ̀ṣẹ̀ pè ló jàre àwọn tí mo ralẹ̀ lọ́wọ́ ẹ̀ ló jẹ̀bi. ló jẹ̀bi. àwọn yẹn ní kò sí ní táwọn lè ṣe o àwọn ti náwó tán o àwọn ti ṣègbà ọ̀ṣẹ́ ni kí n oh. tún tẹ owó wọ́n máa ń sọ wọn ní tẹ owó. owó tí wàá nìyẹn wọ́n máa ń ṣe nìyẹn tẹ owó fún wa. ẹ wọn ní mi ìmọ̀ owó tẹ o ìjọba mú mi o wọ́n ní máa sanwó làwọn sọ mo tún tún ra. ẹ tún padà tún ra lọ́wọ́. gbogbo ìgbà ni wọ́n ń wá ibi tuntun ní disturb mi. ìwọ̀nba ilé náà tó kọ́mọ yẹn ló ń tó máa lò èmi ò fẹ́ wàhálà tó tó yẹn. gbogbo inú gbó ìyá máa jẹ́ kán ro ẹ̀sà wọn lè dé bímọ. èmi ti mọ̀ ń pa bíi èmi láwọn ọmọ oró ti máa mọ́ǹtì everybody máa mọ́ǹtì bí wọn ò tí ì bí ẹnìkan wọn máa lé wọn léré ni àwọn ọmọ mi àwọn tá à ń sọ yẹn máa burú díẹ̀ kó bọn kádà kó oògùn mà ní wọn. ẹ sà mo kàn kéré lójú náà níbi tí wàá wájú yín yìí o. ó tiẹ̀ kéré lójú. àwọn ọmọ mi ti bá kó wọn débi kò sẹ́ni kankan tó máa dúró. irọ́ ni jẹ́ kí n fi tó kù hàn ẹ́ gbogbo ibi ọ̀pẹ yẹn táyé wọn bá wá ṣe báṣabàṣa wá ní. ní problem country kò sí nǹkan tó kàn wọn bọ̀ èmi máa sọ fáwọn guys mi lórí bí kò sẹ́ni tó lè dé mọ́ mo rán ọmọ lọ síbi kan gbogbo lọ mi bojú èèyàn jẹ mọ́bi tó wà ó ní bílífi pé àyè ti dẹ́ẹ̀dẹ́ bẹ́ẹ̀ apá lásán ni mo ní kó ṣá ó ṣá apá ó ṣá ẹsẹ̀ mọ́. àṣẹ ni wọn náà kó gbá owó wá bí gbàjáre wá aṣọ orí tó bá máa rán yàn ṣe wá tí wo súra ẹ̀ látòkè délẹ̀ pé ṣé wọ̀ ilé dìlíbà àwọn ọmọ tó ránṣẹ́ yẹn àṣẹ bẹ́ẹ̀ ni wọ́n sórí tẹ́mi bá máa rán àwọn èèyàn ṣe mo mọ àwọn ọmọ tí máa ń pè bí àwọn slabego tí bá ti pè wọ́n lọ́kàn àwọn ọmọ mi tó máa dìlíbà wọ́n sì ni ìwọ gan fúnra òun ṣe bí àṣì ó lọ ń pọpọlí sórí àwọn kan tó bá fún wọn lábẹ́rẹ́ tòlótòló máa ká báyìí ni kí ló ń ṣe ọ̀rẹ́ ṣe bí àsì ọ̀gá gbàgbé ẹ̀jà yìí ó ti ṣe nǹkan tó fẹ́ ṣe. àdúrà wa náà ni pé tá a bá ti train ọmọ ká jèrè ẹ̀ ẹnu tiẹ̀ náà ti sharp mo ti wà lórí ìjókòó ti ní fọkànbalẹ̀ láti máa bá mi sọ̀rọ̀ báyìí. ìgbà tí mò ń train ìwọ ó mọ bóyá ń ṣe. champion ó ní ẹríǹgì kò gbé. Ah, àlàyé lèlè yìí. kí ló ṣẹlẹ̀ bíi super one site. hello twile number one. hello galaxy ẹ̀wọ̀n kan pè mí sí ni pé àwọn ọmọ olórí burúkú yẹn ti wà lórí ilẹ̀. wọ́n tún padà lọ sórí ilẹ̀ yẹn bàbá ẹ má wọrí ẹ má wọrí màá jẹ́ sẹ́yìn pé fún yín ẹ má fọ̀ mo máa ṣe bí ẹni pé wà ń bẹ ẹ má fọ̀ sẹ́ ẹ̀ ṣó máa pé àwọn olórí burúkú làwọn gáàsì tà lọ lé lórí ilẹ̀ yẹn wọ́n tún ní mind wọ́n tún padà wá sórí ilẹ̀ yẹn. ọwọ́ àlọ́ ilẹ̀ yẹn báyìí báyìí ọwọ́ sáìtì yẹn báyìí báyìí ọmọ bá pa àwọn ọmọ oró pa àwọn ọmọ oró kábíbọ̀dì Ah, tànìyàn lè finú tọ́ tó lè pààyàn lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo lè. bàbá a kò pa àwọn ọmọ tó yẹ pé wọn ò ní pẹ́ ara tọmọsáyé ṣe nǹkan tí ó dáa fún gbogbo wọn lórí ilẹ̀ yẹn ajé wọn ò ní dúró. hello bàbá aládò. àwọn ọlọ́pàá ń wá mi wá mi wá mi mo lọ fún yàn lóyún náà ṣe wá mi wá mi mo lọ gbàyàwó èèyàn náà ṣe wá mi wá mi. ẹ ẹ nǹkan tí mo fi ń sà ni pé ẹ jẹ́ ká fi bí ìṣe ọ́fíìsì nítorí pé ẹ relaxation area máa wà lẹ́yìn so that pool yẹn máa lè wà ní ẹ̀yìn relaxation area yẹn. pool yẹn máa lè wà lẹ́yìn. lẹ́yìn so that àwọn ẹ àwọn normal building lọ ẹ tó gbogbo bíi báyìí sin ajẹ building lọ. ẹ má gbàgbé space kapa. ẹ lọ mẹ́rí o àbí èèyàn ilẹ̀ tí bá mi fi jàbí bá tà ìrànlọ́sẹ̀ anybody tó bá gbẹ́rú ẹ sáré jẹ́ kó mọ̀ ọlọ́ọ̀sẹ̀. ẹni tí ó rí rẹ̀ lápá bíbá ẹni tí ó rí rẹ̀ oníjà bíbá. Ah! grace. Sir. ṣé nǹkan kan ò sáà ṣe ẹ́. kò sí nǹkan tó ṣe mí. ṣọ́. kò sí nǹkan tó ṣe mí sá. Ah. wà ókè. ó lágbára o. ẹ sá. <laughs> Ah. àwọn wo wálẹ́jọ́ lọ báwọn ń bẹ̀. ara àwọn guys mi tájọ wà ní támà pẹ́lẹ́ tájọ wà ní gáràjì yẹn ni àwọn náà tẹ̀lé mi lọ. Ẹ̀rọ sà. O ṣeun, ẹ̀kúṣẹ́. Dájúdájú àwọn àgbàlagbà ní ọmọ burúkú náà ó lọ́jọ́ tiẹ̀. Bẹ́ẹ̀ni sà. Ẹ dẹ̀ rí wọn lé. Ọmọ líle làwọn tí mo kó lọ. Wọ́n ṣe nǹkan burúkú fún wọn ni. Ọmọ líle ni wọ́n. Ọmọ líle ni wọ́n ìyẹn ni pé ìbẹ̀rù ló máa ń mú wa ń gbà mí tá kì í lè kojú àwọn nǹkan kan tí irin bá kan irin irin á tẹ̀ fún kan. bẹ́ẹ̀ni àwọn náà tẹ̀. àwọn náà tẹ̀. yóògùn ah, wọn ò lè ṣẹ́ lórí ilẹ̀ yẹn mọ́ bí ah. wọn kú ah, mélòó lára wọn. ara wọn ò tó nǹkan. níwájú wa ara wọn kéré. àmọ́ síbẹ̀síbẹ̀ Idris ìjàkùmọ̀ kí ń rìn de ọ̀sán ẹni a bá béèrè kì í rìn ru sórí ọdẹ afẹ́fìlà péré yẹn ọjọ́ kan ní yí ẹ mọ́ tó bá dọjọ́ kejì àdè olóògùn ṣóun gbọ́ mi sórí àwọn ẹlẹ́gbẹ́ tẹ́jọ wà ní gáràjì yẹn mo fẹ́ kí ìwọ tún yàtọ̀ díẹ̀ sí wọn mo fẹ́ kó yàtọ̀ kán rí yàtọ̀ díẹ̀ lára ẹ̀ ó ti yé orí ẹ bí ọmọ mi nì. Thank you, sir. Mm. Yes, O gbọ́. Yes, sir. Mo máa change, mo promise. Okay. Yes, sir. Àwọn èròjà tó o máa ń lò mo mọ̀ pé yẹn ti ń dínkù díẹ̀díẹ̀. <laughs> Yes, sir. Hmm. Yes, sir. Ti ń dínkù. Ó dà kò burú. Ẹ jẹ́ kí èmi lọ bomi sára sá ẹ̀sán gbogbo ẹ̀sán fẹsẹ̀ ah. rọ. igi tó ń dagboru náà kì í sábà jápá lọ. wọ́n bá láwọn kan alágbára alágbára nígbà tó bá máa fi pàdé wọn yán wọn rán báyìí ni bí ẹ̀ka agi. E Channel o boy. Ìjà. Ìjà. Kí ló ṣẹlẹ̀? Ìjà ogójì ogún lé o. Ọmọ Akin. Bàbá. Kí lẹ ló ṣẹlẹ̀ gangan náà? Sọ́ọ́lé àlàyé. No, kí ni kí ni tẹ́ ló ṣẹlẹ̀? Ah, ibẹ̀ yẹn ò dẹrùn rárá. Ṣé ibi tí mo ní kẹ́ ẹ lọ ibẹ̀ kọ́ lẹ lọ ni? Bàbí ibẹ̀ gangan la lọ. Gangan la lọ. Ká lọ. Kí ló wá ṣẹlẹ̀ lọ́hùn? Bàmí ẹ wò ìgbà tá a dé ibi ojú tuntun láre, wọ́n lé sẹ́hún tí wọ́n jú bẹ́ẹ̀ lọ gan wọ́n lé seventy wọ́n tún tún bẹ́ẹ̀ jìwájú. ẹ ẹ wàá ní nǹkan kan ṣe fún wọn ah. lẹ́kí ńkọ́ lẹ́kí ńkọ́. lẹ́kí ti já. sàṣàrà fẹ́ mi àárẹ̀ o. ṣé kì í ṣe pé wọ́n ti drop ẹ̀ ṣá. lẹ́kí ò jọlẹ̀ kò jọlẹ̀. kò jọlẹ̀. Ah! Hey, jẹ́ kó mọ̀ pé mi fi jàbí ni èmi ògún ajípagbá ni pagbá ògùnrìbùnrì pagbá wọlú wájà mo dé gbọ́ mo pagbá erin tí n bẹ gbọ́ ni mo jẹ̀bi mo ní wọn jẹ̀bi èwo ìṣà mo dọ́dọ̀ mo pagbá ẹ̀fọ́ tó ń bẹ lọ́dọ̀ wọn ni mo jẹ̀bi mo ní wọn jẹ̀bi ìwòsàn mo wá tara ṣàṣà mo wọlú wáṣẹ mo pakọ mo pabo mo pọmọdé mo pagbà mo pọnilé mo pàlejò. ọ̀gbẹ́ni. ọ̀daràn àgbàkómò àgbàkómò kí ló ṣẹlẹ̀ báyìí bọ́ ìwọ lọ ọtí ilé ìtí wa pọ̀ jù náà ọtí ilé ìtí wa pọ̀ jù náà téèyàn bá mú nǹkan kéèyàn mọ̀ mà kéèyàn rà ó dà mo ti gbọ́ ẹja ẹja wọnú ilé iye ẹ̀ lè sún ya yín ẹja wọnú ilé lọ àìdélé ìtàláwà yìí kú sínú ilé is better than kú sójú títì ẹ pẹ̀lẹ́ ẹ ẹ ẹ ti délé náà àfọwọ́mutí kan ò ní kú sóde ẹ ti délé n ó délé ẹ ti délé ó kú kẹ́ ẹ sùn láyọ̀ kẹ́ ẹ jí láyọ̀ èmi ò lè bí ilẹ̀ o ẹ fẹ́ pọ̀n ìyẹn ò le àìmọye ọmọ tí mo ti pọ̀n tí mo ti pọ̀n dàgbà wọn padà wúlò náà ṣùgbọ́n mò ń pọ̀ wọn kì í náà mo ṣe ń gbé kàn ni mo gbé gbogbo ara kàn ẹ rọra ẹ rọra ẹ délé. kí ni gbogbo kàtìkàtì yẹn sọ fún mi kí ni gbogbo yàmàyàmà yẹn irú ọtí ìmúkúmu wo ni àmúparán játijàti wo nìyẹn mọtí yó àmútọ àmúbì àmúṣe jágbajàgba fún kínní. kí ni ìtumọ̀ yẹn kí ló fẹ́ gbà ń bẹ̀. à mi nífẹ̀ẹ́ sí o mi ò nífẹ̀ẹ́ sí rárá gbogbo nǹkan nílé ayé yìí wọ̀ntúnwọ̀nsì ni. Ah, téèyàn bá dá tó dáa jù tí jíjù bá tún wà nù dídá ẹranko náà máa fi ẹ́ wé wọn ló dá bí egbin gbọ́ná ọlọ́mọ yẹn kárí kò ṣe dáadáa jẹ́ ká gbà pé nǹkan kan ò ṣe ò mọtí ò lọ gbé mọ́tò ò wá ò lọ láàrí mọ́ nǹkan kan nǹkan kan ò ṣe tí mọ́tò bá bàjẹ́ ṣé ó mọ̀ pé owó náà máa fi tún ṣe ni àbúrò pé owó téèyàn kó tó fi tún nǹkan tó bàjẹ́ ṣe ó máa padà sápò yàn àbúrò pé ẹni tó kówó yẹn lẹ̀ inú ẹ̀ máa dùn tábà tí ẹ sọ pé kò ní rí bẹ́ẹ̀ tó ló di ẹ tó ta ẹ tó bá lọ tó bá lọ tó bá lọ bára ẹni tí ò fẹ́ kí ló fẹ́ máa sọ o rò pé èèyàn máa tẹ̀lé ẹ. I'm sorry sir. ṣọ́ra ẹ o jọ jọ jọ jọ jọ jọ. ìwọ ọlá mi mo rí ọ lọ̀rẹ́ mi àtàtà mo rí ọ. kò sóhun kankan tí ó yà wá. ọjọ́ for how long ló máa fi stay fún wíwá tó wá ẹ. mọ̀ pé mo sọ fún lórí fóònù i have just uh, two weeks n kò fi fara mọ́ yín n dẹ̀ fi tọ́jú yín dẹ̀ kí n kẹ́ padà. ah ìyẹn yá lédè ó tẹ sọ oṣù kan oṣù méjì o. dáàdì. ẹ ṣe rẹ̀yìn ọmọ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ lóde. <laughs> ẹ ní sùúrù. I have two weeks. tó ọlọ́run máa fi ẹ̀ṣọ́ yìí. ó dà kó burú. ṣé wàá ta kẹlẹ́ lóde. dáàdì ṣebí mo sọ̀rọ̀ akin fún yín náà lórí fóònù mo sọ fún pé mi àti akínpa ní yù náà i told you. Eh, ṣé ẹ wá rí sọọgù ẹ ni. ah Daddy, ṣe wí iyù mẹ́ta kìyẹn Could share rí sọ. kí ló dé. akin move on and i also have to move on with my life as well. Oh, ti tó bọ́lá ti tó akin move on I can't move on ní wọn pé kì í ṣe akin àkọ́kọ́ bọ́lá ti tó ó ṣe é rì sọ ọ èmi lè pé. no no no daddy ṣé kí n sòtọ́ fún yín as we speak now ìyàwó ti wà nílé ẹ̀ ó dẹ̀ ti bímọ fún. Ah. yes. ó ti bímọ. ó ti bímọ. ìyàwó ti wà nílé. Yes. so. Um, akéèti move on lóòótọ́. kò gbàgbé ọ̀rọ̀ tí. tó ọlọ́run ṣe tiẹ̀ fún ẹ. amen ò ní gbé ìwé lé. àmín àmín àmín àmín dáàdi alfa pẹ̀lú nǹkan tí mo ní kí bá mi ṣe níbo lè bá ṣe dé láyé sí. your project. yeah. ah architect yẹn ti gbé draft yẹn wá fún mi. ok mo dẹ̀ ti wò good enough ìgbà tó wà nílé tó bá ti you know nígbà tó bá ti ráyè kémi náà gbé fún ẹni tó bá máa wò bẹ́ẹ̀ kó wò ó ká tó dá padà fún kó tó fún wa ní final you know bọ́ iṣẹ́ ń lọ lórí ẹ̀ dáadáa. okay which are good thank you so much i appreciate you. ẹ̀hẹ́n dádì ṣé ń lo obìnrin ṣá. It's níbi láti sọ fún mi see your skin you're glowing my daddy is glowing. ẹ ẹ owó ni màá ṣe mi ò me mi mi ò nira mi lára mi ò dẹ mi ò ń tọwọ́ mi ò tó mi fi gọ̀gọ̀ fà that is it. Mm bọ́lá ti tó ṣé bọ́lá o fẹ́ jáde ni. Um, actually, I was supposed to go out, but mo kàn wí pé nǹkan tí mo fẹ́ lọ gbà yẹn kò really necessary kí mi lọ. So, mo wá ní pé kí kàn mi bá mi lọ gbà wá. Please come. Ah, uh, sorry, eh, kí lorúkọ? I mean your driver. Ah, Idris. Ah, whatever. So, òun ni mo wá ní pé kí lọ bá mi gbà. Ah, okay. Uh, uh good hand in all the wà Community will do it Idris is a, a very good boy Yeah, I'm bèrè question kan lọ́wọ́ yìí kí ló notice ń pa bọ̀bọ̀ yẹn náà as in tọ́ba ni kò sọ how do you describe him. How do I describe him? Um, well, I think to me, mm, he looks calm, reserved. Um, anyways, it looks like someone who is well lettered. Yeah. Mm-hmm. it's not just that, too. I'm a ń wẹ is a graduate. wow. i'm telling you. dad are you for real. honestly. Graduate's ni ka eh, ẹ̀ i'm telling you. Ah. Eh, eh, oh. o máa wò ó èmi tó sọ̀rọ̀ dé ó yé mi jù bẹ́ẹ̀ lọ ibi tá a bára wa lórílẹ̀‐èdè nìyẹn torí ìgbà tí mo bẹ̀rẹ̀ sí sí jọ sọ̀rọ̀ ni mo tó mọ̀ pé ah ọmọ yẹn wà intelligent guy ó yà mí lẹ́nu yeah yeah he is Bọ́lá study him more ìwọ túbọ̀ study ẹ̀ dáadáa study ẹ̀ dáadáa. God, huh? I should study him more. Do. Like Dad, do you want to give him more responsibility or what? I don't no, understand. No, I just want you to do that. I want you to do that. Okay. huh? <laughs> Eh? Just, okay, it's okay. Uh-huh. Me anyway, who are well reserved, sort of. You know? Oh, oh, oh. Láàrin ìyàwó dáadáa, ṣùgbọ́n ah, mo dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ sọ nǹkan kong o, mo dẹ̀ escape mind mi. Níbo ni ìjẹ́wà lọ látẹ̀kùn báyìí? 不，我怕上楼梯。啊。谁不写嘞？谁不写字嘞？那是我的嘛？谁不写字嘞？谁不写？他不写，谁管？ come on I understand mo mọ ọkọ tó ń ṣe èyí lè sọ fún mi pé ilé àti ẹnìbẹ dẹ ló ṣe ń bínú à ọmọ ti explain to mi kó you kó máa bínú nù. me, kí me. pé kí ni sọ fún mi ewu náà wà tá a jókòó ẹ láṣẹ nǹkan rere tó jẹ́ kó wà tẹǹdẹ àti ẹ̀gbọ́n gbà tó wà lábúròd tó wà lábúròd bọ́ọ̀sì ó wà rán mo dẹ̀ wà fẹ́rẹ́ ṣò pé ò tí ì lọ ọ̀rẹ́ wọn wá ṣe bẹ́ẹ̀ dẹ̀ ó tún sọ pé ẹ ìyẹn ní kàkiri kan tó bá àtẹ́lù wá ṣe kíní kan. Hmm. ní sọ̀dọ̀ àwọn ohun tí ń gbọ̀n kí ni tiẹ̀ eh? ah, mo sọ pé there are jobs that are pending don dúró dè mí bẹ́ẹ̀ I will be here for the past three weeks ó yẹ kí I understand now okay okay okay let's do this way yẹ ká ṣe bá nǹkan tá a máa ṣe ni pé I will try as much as I could láti attend tí mi bá wá lè wà trust your girl màá sẹ́ẹ̀lì kan sí. aṣọ rose. jọ kí ni títì ẹ náà ṣé wo ló ń ṣe birthday ni. Ah! ọ̀gádé kí ni problem yìí owó fún yín ò téèyàn mi kò tẹ́ ìkẹlẹ́ ní ti láti attend sí birthday Oh, you want Nigeria for crying out loud. ṣé ilé ṣe birthday ni ẹ náà kí ni problem yìí problem. mi máa ń kọ́ lẹ́yìn láàrin ìgbà tí ó yà. báwo ni nàìjíríà. Mm. dájúdájú kò mú ẹ láti wá sí pàtí mi kí ló mì ẹ máa mi sọ náà wà Eh, wa try wà you see what you can do like seriously and you call me your friend hmm. and you're telling me you try like is that how you treat the people you call your friend. okay okay okay babe calm down ọmọ kan tó mo máa try I will try my best mm. to make sure pé mo attend the birthday party give me that small ó ti tó náà ó dẹ̀ ń bínú ń bínú ọ̀run ọjọ́ látàrọ̀ ṣo fẹ́ gbọ́ ṣo ra àwọn méjèèjì yìí èṣù ni wọn o yes èṣù lè má yẹ kó darin ìrìn àti irun. ẹ dúró ṣé ilé advice <laughs> is it your party it's my party so please let me be the judge let me talk. olówó náà ló máa ń wẹ̀ ní kéésì. Are you sure you're going to make it up to me? No, no, no, it's okay. Ah, come on. Come on. Let I can't do my Promise me. I will try as much as I can to make it. Yeah. Yes. Isho, oh, really, Isho, I'm so happy. I'm to make it out. nǹkan tó sọ ẹ̀yin méjèèjì pọ̀ tọ́lọ́wọ́ mi ní to tì í níkà olówó náà ló máa ń wí ní kéèsì. ó wà lára ìpẹ̀lẹ́. Ah. Sure, okay. i Yeah. why tó fún mi remote. ẹnu ẹ̀yin lè máa like ball so torí pé ó jẹ́ pé ball mò wò so ẹ lè fẹ́ change ẹ. what i'm a fan of football. You for real? Yes, I love football so much. Ah, ah, like well, if you care to know, I am one of them. Oh, that's good. <laughs> yeah. Thank you. Uh-huh. I'm a play your daily. Pass. Um, dádì sọ pé graduate ni. Yeah. Gra graduate. Of course. Dad told me. Èmi. Yeah. Kí ló ṣẹlẹ̀? Ah, èmi ò ṣe graduate o. Uh-uh. Ah, <laughs> drop out ni mi. Excuse me. <laughs> Yeah. Uh, Drop Yeah, ó láwọn kankan tó ṣẹlẹ̀ tí tí mi ò fi ah. lè kàwé tán. are you for real. ẹ wá ṣe ṣe kó jẹ́ pé bóyá dáàdi fẹ́ kí n fọdàmọ náà ṣe sọ bẹ́ẹ̀ o. Ah. <laughs> bọ́ mo ìmọ̀ àlọ́ náà tọ́lọ́ bá ṣe. Eh, eh. It's okay. okay. Let's enjoy our football. All right. yeah, Oshawa, oh, okay. Yeah, sure. sure. Yeah. Ah. pass both. Abi, you can imagine. Ah. Eh? <laughs> you can imagine. Adekombo. kulé sà. Idris. sà. báwo ni. wọn òkè sà mo ti drop ẹ sà. ó pẹ́ díẹ̀. ẹ traffic ni sir. òwúrọ̀. Ah, ọ̀nà ló ń pè yìí ah, máa bọ̀ lókè. ok sà. ti ẹ ti board ok ògùrú láyọ̀ ló máa gúnlẹ̀ o ṣe jẹ́jẹ́ o ọ̀dà all ṣé o fẹ́ bá sọ̀rọ̀ ni Idris. Mr. Davis ṣe rí property tí mo sọ̀rọ̀ fún yín wá yẹn is a nice property kò dẹ́ ṣe nǹkan tẹ́ máa rà and location to tún perfect location kí lẹ fẹ́ fi kọ́ anything tẹ́ bá fẹ́ standard ibẹ̀ even chief Gbajami Amilasa ó Only four plots of land níbẹ̀ ọdẹ sì fẹ́ ra mọ́ bọ̀tọ́ ní pé tán bá proper tán bá kọ́ so koto tó di pé wọ́n di issue pé kò sílẹ̀ mọ́ a ṣe máa fẹ́ máa bá yín rà lọ́wọ́ èèyàn tó ti rà tẹ́lẹ̀ o mo fẹ́ kí k invest inú ẹ̀ sà ṣàlè máa lọ́sìn sà. Ah, wà á pálí gbogbo nǹkan tẹ́tí sọ́n para ilẹ̀ yẹn let's give it a try. ọkọ̀ jẹ́ wípé mo ní nǹkan tí ẹ má rẹ̀ ẹ jẹ́ àmàlọ́. thank you very much sir. Uh, you're welcome. ẹ mo ń gbọ́ nǹkan tẹ̀ ń sọ ibo lẹ nílẹ̀ yẹn dé gan. ok lẹ́gbẹ̀ẹ́ bíi háàkì tá a wọlé. Yeah ẹ wá kilo kilo kí ló ṣẹlẹ̀ ẹ wá kilo ló ṣẹlẹ̀ kí ló lè tẹ́lẹ̀ yìí náà. ẹ ó yẹ kí lè bẹ yín ó dáyé mọ ó máa ṣàyẹ ẹ pa ó yẹ kó foni. ẹ ń ṣẹ́ǹjì lẹ́ni lẹ́ni àṣẹfẹ́ sọ pé mèmí ni. ọ̀làyé ẹ̀ ẹ ṣe dúró ẹyin ẹ ṣe dúró ẹ ṣe dúró tó bá tó bá bí ẹ ṣe wá dúró ayé ẹ máa bàjẹ́ ni. kò sí wẹ̀rẹ̀ máa lẹ̀ kankan wẹ̀rẹ̀ tó fẹ́ kú ni. ẹ súnmọ́ kẹ̀dẹ́ kan yìnbọn fún mi. kò sí sẹ́ ọ máa bọ́ sọ́wọ́. lórí burúkú wa àwọn wo làwọn ilé àwọn wo làwọn ilé. ẹ̀wà ẹ má tún yìnbọn mọ́ èmi ò ń ṣara wọn o. Ah, ẹ ṣe jàre fọ́kà làwọn bípò ọpẹ́ lọpẹ́ yín lára mi o. Ah. ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ kò séwu. ẹ ṣe o ọpẹ́ lọpẹ́ yín olórí burúkú làwọn gáìsì yẹn. ibo lẹ ti pàdé wọn. mi mọ wọn rí mo wà lórí ilẹ̀ ìyàwó mi ń bẹ̀ yẹn ni tọ́ndẹ̀ yé dé nìyẹn pé ilẹ̀ àwọn ni o wọ́n kàn yọ àdá yọ ọmọ yọ gbogbo ẹ̀ sí mi ni wọ́n máa ń ṣòṣì wọn nìyẹn ẹ ṣe ẹ ṣe gan jàre ẹ ṣe. ẹ kò sí wàhálà ẹ̀yin náà máa ṣe jẹ́jẹ́ o. àwọn eléyìí ò wọ́n ròyìn wọ́n ròyìn àdúgbò yìí náà náà pé kò save ìdí nìyẹn táwọn náà ṣe múra wà ẹ ah. máa ṣe jẹ́jẹ́ o. ẹ ṣe jàre ọlọ́run àpọ̀n yín lé ah, ah. ọ má bínú èèyàn ojú ẹnìkan tí mo ní o má bínú ẹ má bínú ẹjọ́ ẹ̀yin tèmi bọ irọ́ irọ́ èèyàn méjì ààyè kò lè jóhùn mi ti rí ti pẹ́ gan àti pé òun ò tiẹ̀ sí ìlú kò lè jóhùn irọ́ irọ́ ẹ àbí àbí àbí Abinu bínú aláyé eh, mo eh, eh, wọra star ẹ ṣe. ẹni sọ ẹ má bínú kí lórúkọ Davis lórúkọ ẹni tí mi so. sọ bọ̀ mo mọ̀ pé kò lè ẹ má bínú ẹ má bínú ṣẹ́gẹ́. no no no kò tó kò tó bínú Davis. yes yeah. atúnra ṣe nursery primary school. Abi... Bishop Phillips College. mi dáràn Davis ṣé wọ ni. kọ́ńbọ̀láfẹ́. Davis. kọ́ńbọ̀láfẹ́. Aye mi. believable kọ́mọ la fẹ́. Davis. ó dé rí. ìwọ ni. mo ń fẹ́. Davis. ọ̀rẹ́ yìí múlẹ̀ láyé látàrún lè dùmàrè tí kò wá. má mi kò dá ọkọ má fi mí lẹ bẹ́ẹ̀. má bínú ọ̀rọ̀ rí bẹ́ẹ̀. mo fún wa ń lò láti ṣe ìrànlọ́wọ́ fún òun lẹ́ni kejì rẹ̀ ẹ má yà wá o <laughs> torí a fẹ́ràn ara wa dénúdénú lọ́jọ́ rírí jẹ ọ̀kẹ́rẹ́ lọ́jọ́ àìrí jẹ ọ̀kẹ́rẹ́ lọ́jọ́ kẹrẹ́ bèbí mo bá kúkú ní kí kọ́mọláfẹ́ kúkú tẹ̀lé wa airport wọ́n sì tún jẹ́ pé visa rẹ̀ ti ready. sórí bẹ́ẹ̀ ṣe ń lọ yìí tèmi bá máa fi padà wálé mi ò wá sílé straight mo fẹ́ yà lọ hospital mi mo ní appointment pẹ̀lú doctor mi so jẹ́ kí kọ́mọláfẹ́ ṣe máa lọ lé náà two weeks ò ní pẹ́ dé tó bá dẹ̀ ti dé wàá bá aṣọ aṣọ sí ẹ lọ́hùn gbogbo ètò lórí ẹ̀ láti ṣe gbogbo ìwé ìrìnnà kankan gbogbo ẹ̀ ti wà rẹ́tì kọ́mọláfẹ́ má dá lóhùn lọ́ fọkàn ara o mímí kan ò lè yẹ o òun travel yẹn ti confam láàrin ìrìn àti yẹ tàdé ti ṣe gbogbo ètò so gbogbo ẹ̀ jọ máa ọ̀rẹ́ yín ẹ̀ máa continue ẹ̀ lọ́wọ́ o ṣe problem ẹ̀ ṣó ti gbọ́ ṣọ́kùnrin ti balẹ̀ ẹ wò díà ẹ pẹ́ tí ẹ ká fi ọkàn wọn balẹ̀ finally sórí ìwọ ìwọ ẹ mọ̀ pé kò ní fẹ́ fi sílẹ̀ òkè bá ṣe wà yìí àwa òbí yín a ti arrange photographer tó máa take enough shots ẹ̀yin méjèèjì ìyẹn máa jẹ́ lasting memory fún yín ẹ mọ̀ pé pictures don't lie because àti pé bẹ ṣe ń ṣe yìí bẹ ṣe ń ṣe yìí báyìí àti ẹ̀fẹ́ kó jẹ́ wípé photographer tàbá ti pè báyìí àti ìṣọ́tẹ̀ yìí méjèèjì <laughs> díà eh. ọmọ yìí. mom why photographer wọ́n sọ jẹ́ pé ó sì máa bá mi tí mo wà so kò ní di photographer. Ah, ah, ah, abẹ́ máa gbọ́ mọ́ abẹ́ máa gbọ́ mọ́ ẹ̀ ọmọdé ń ṣe é o ṣé òmùkú bí wọ́n ṣe ń lọ yìí ń sìn ìwọ ti ní state tó ń lọ ó lè pín north america ni wọ́n ń lọ sìn kó jẹ́ pé bí irú atlanta georgia yẹn lòun máa wá tóun bá ti dé ìní yìí lè má lọ papọ̀ ní táìmì yẹn ló jẹ́ pé ibòmíì lòun máa dé sí àmọ́ bí kò tó di pé ó dé ẹ̀ máa wo picture ara yín wọ́n máa wo tiẹ̀ òun máa wo tiẹ̀ ìyẹn máa jẹ́ everlasting memory kẹ́ bá ṣe sọ. ṣé <laughs> o gbọ́ gbogbo àlàyé tí mò ń ṣe fún ẹ ṣé o tẹ ẹ mọ̀ ẹ pé pictures Memory. mẹ́mórì ló jẹ́ ìgbà tó wà ń kókó ṣe bó ṣe rí ni a máa ń lo pampasì fún ẹ. má dà ló ọmọdé ń ṣe. níbo ni photographer òun wà. photographer wa where are you àwọn ọmọ mi ti ń dúró there is no problem ẹ take your shot ó yá ẹ dì mọ́ra yín two jolly friends two jolly friends tiri jẹli bẹ tiri jẹli ẹ ẹ bá ṣọ́ọ̀ṣì kankan táìmù ti lọ airport tẹ̀ ń lọ. ọmọ la fẹ́ ìmùlẹ̀ mi. Ah, so good to see you. Wọ́n fi ní mi ṣe dùtọ̀. Jókòó jókòó jókòó jókòó. Ah, jókòó. Ah, um, let us má we we had to part ways the way it happened. It wasn't my intention, but uh, ṣùgbọ́n àná anori. I understand, though. Don't happen to see me. Mm. It was beyond my control. And uh, báwo ló cope? I mean, ìwọ, ah, ọ̀rẹ́ me driver, lórí èlò. Tí n bá fẹ́ parọ́ fún lóko, it's not easy. At all, at all. But my nature is mo láti cope náà ni, so ibi tí mo mú ẹ lọ tí mo ń gbé yẹn hmm. ọpẹ́lọpẹ́ àwọn ọmọ yẹn lára mi o hmm. because ká kò ń ṣàwọn ibi tó ti máa bá mi gan ọ <laughs> máa mọ̀ pé life was easy oh thank God. ká dúpọ̀ lọ́wọ́ lọ́wọ́ tẹ́mi ò bá ẹ̀ tí pin ìrètí ìrètí ìwà ẹni mi ti ẹ̀dùn pé o ti ẹ̀ mú mi lọ síbẹ̀ ah that was a brilliant one I'm so happy okay. mm. and um, kọ́ máa la long. fẹ́ hmm. lágbára náà máa sá gbogbo agbára tí ń bá lè sá láti rí wípé ìgbà túbọ̀ dà jù báyìí lọ. Appreciate. Ojú ò tì mí, ojú tọ̀rẹ́ mi, ẹni ẹni ò lójú tì. Pọ̀ hmm. ṣe gbogbo èèyàn náà ló mọ̀. Hmm. Ṣe. Ṣe ayé ọ̀rọ̀ dé láyé o alábàjọ tó ṣe máa ń sọ wípé ẹni tó lórí ò ní fìlà hmm. bẹ́ẹ̀ lẹni tó ní fìlà ò lórí àbí wọ́kọ́ ah ẹ̀fíwèé <laughs> ẹni tá a bá lérò wípé a máa bá nípò ní top position kò rí bẹ́ẹ̀ ẹni tá a wà lérò rárá tá a ti èrò kàn rárá la máa ń bà bẹ́ẹ̀ bó ṣe wọ́n wa ló ṣe máa ṣe but the most important thing is. Here we are. I'm happy seeing you again. Same <laughs> uh, and um, can we continue our friendship from where we stopped? tó bá jẹ́ nǹkan tó máa lè work fún wọ́n tó possible. tó bá yes na. ah mo mọ nǹkan tó ń rò ń wo ìfìyìnlẹ̀ eh, eh, èmi kan tiẹ̀ fi dán ẹ̀ wò ni níbo èmi àti ẹ̀ bá ṣe wà kàrà wọn máa tẹ̀lé ni ní ìpà mi ò lè ah i'm so happy to see you so so happy ah àdúgbò lọ́wọ́ náà lọ́wọ́ náà kọ́mọláfẹ́ mọ̀lẹ́mí ah òṣà ni lọ́lé lónìí kíákíá báyìí ọ̀gbọ́n sì gbòòrò just hang out and do one or two things mo kàn fẹ́ kó mọ̀ ọ̀dọ̀ mi náà ni can't keep this. Kí ni? I tọ́jú ẹ̀ mo máa every day every day because kò easy for me at all. Mo ti mo ṣe fẹ́ survive just there not knowing pé mo ṣe máa fojú. On me Thank you. You should. Come on, l'a fait. Why are you doing this? It's no problem. It's I'm, I'm, I'm, happy. I'm happy. It's all right. Thank you. It's all right. It's all right. Thank you. ẹ <laughs> eh, mọ̀ ń gbọ́ ẹ eh, mo kó wá pẹ̀lú ẹ. <laughs> ṣùgbọ́n mo lè pè yàn pàṣà. Eh. <laughs> mi ò bínú mi ò gbàgbé e. hmm. mi ò gbàgbé rárá ẹ̀bọ̀ eh. eh, nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ní sùúrù <laughs> ṣé wàá jẹ́ kí n sọ̀rọ̀ eh, mo máa wà àmọ́ mi ò ní pẹ́ hmm, ṣé wàá jẹ́ kí n sọ̀rọ̀ mi ò ní mi ò wà mo máa wá àmọ́ mi ò ní pẹ́ ó ní àwọn kan tí mo fẹ́ ṣe I'll be there ah, bẹ́ẹ̀ ti rí <laughs> kálókáló eh, mo ṣe lákàntì lọ mo ti a ní mo ti gbọ́sẹ̀ a ah, máa wà máa wà all right. Joke. line up we need carbon. káàbù Ah. mo dé o. <laughs> báwo lọ ṣe mọ̀ pé mi nìkan rẹ̀. ẹ káàbọ̀. ò ṣé ìbàlá máa dúró sí mi. Hmm. ẹ máa ń gbé wọn ẹ gbé kinní jáde ẹ fẹ́ pa mí ní ẹ̀jẹ̀ mọ́ sẹ́yìn ṣe ṣé ẹ búùkù ẹrù tẹ gbé ni. <laughs> Ah, ah. ọ̀gá wow ah. It's good to be home. Thank you. Ẹ ṣé bàálù òjepo. Ah, ó pè ní fọ́lọ́hún. Àbọ̀ ah, mo fi hàn yín ní mọ́tò náà, ṣé bí mo fi dẹ́bìtì hàn? Ẹ mo ti wo áàpù mẹ́sìn mi ò bá ń bẹ̀ ẹ̀ wọ́n ti. Ok, ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀, bóyá kẹ̀kọ́ dúró bóyá like two three minutes tẹ́ ẹ bá ti rí ẹni pé kó wá bá mi lókè. Bẹ́ẹ̀ka. Dáàdì mi kọ́. Àdúgbò ẹ̀fọ́ lọ́wọ́. Ṣé wà lókè? Ah, I can't wait to see him. Ẹ wá ẹ̀ ẹ̀jẹ̀ ń gbé yín débẹ̀ kẹ́ tó wọlé. Ṣé rí àgbà kò mú wọ́n ti já láǹkà tó lọ gbòòrò o sáìtì yìí ni lẹ́nujọ́ mẹ́ta ìdí alábìṣe mú èdú ńlé rárá mo sì ní kí n gbé yín débẹ̀ kó tó di pé kó má lọ dàbí gbọ́n mi sí omi ò tó tẹ́ bá. jọ́n torí ọlọ́run ìgbà tí mo wọlé ǹsìn mi ìrántí pé mo béèrè ẹ̀ lọ́wọ́ ẹ̀. ẹ béèrè ẹ mọ ẹ. ace shush your mouth now listen good ìgbà tí mi ń bọ̀ mi jẹ́ kó mọ̀ pé mo bọ̀ tó bá fi lè mọ̀ pé mo ti dé ìwọ ló máa jìyà ẹ̀ bí ẹlòmíì kò wá bá mi lókè. ọ̀rọ̀ ẹ ṣe gan mo appreciate thank you very much ọ̀rọ̀ ẹ ṣe thank you. olórí oh, olórí burúkú ni olórí burúkú. ọba lórí àbẹ̀ ẹni kúre ẹ̀gbọ́n yín tí ń bẹ lù yín ò tó bẹ́ẹ̀ ogun lẹ́kan ní ẹ ní wèrè ẹ ya wèrè ẹ̀yin wèrè yìí ah, wọ́n sì mọ̀ àwọn tó bá ti wá láti ìlú òkè agídí ni ẹ̀sẹ̀ sáré tó bá ti wá látẹ̀dẹ̀. bínú sí mi náà kò tẹ́ ẹ ṣílẹ̀kùn yìí kò jẹ́ kí n explain fún ẹ bóyá ìṣẹ̀lẹ̀ kò ń ṣe pé kò ń ṣe pé bóyá mo mo mo mo Bola please now why you doing this to me? mo ṣáà ń bẹ̀ látàárọ̀ náà ni kò tẹ́ ẹ ṣílẹ̀kùn kò jẹ́ kí n explain fún ẹ. Bọ́lá. Bọ́lá, mo ti mo ti mo ti wà lórí ìkúnlẹ̀ òdẹ̀jọ́ torí Ọlọ́run. Nǹkan máa ṣe mí, mo máa kú tí mi ṣe rí èyí, òdẹ̀ kan sílẹ̀kùn kí nǹkan tí ẹ bá ẹ sọ̀rọ̀ Bọ́lá jọ́ Bọ́lá. Brenda. I'm so, sorry, sir. Gentle, tí not náà ṣe show Ṣó eh? No sir. Any mọ̀, ẹni tó máa wí fún ló ń wá. Ìwọ náà wọ́n pé nǹkan tó is wrong. Yes, sir. That's not good. That's not good. Good for you. I'm sorry, sir. I'm sorry, sir. I said, go. Bọ́lá ti tó. Daddy, I won't open it. I won't open it. Come on. I won't open it. Come on. Open the door. mo ní kí wọ́n ṣílẹ̀kùn fún mi bọ́lá ti tó. Eh? ò ń sọ fún mi pé you want open the door. dèdè kí ni mo ṣe fún yín pẹ̀lú àdúrà owó tẹ́ ná lé mi lórí it's all the level of my education I mean how can you advise me to settle for someone like him daddy I can imagine ká ní pé àwọn àlejò wà pẹ̀lú mi lálẹ́ àná ṣé bó ṣe máa embarrass mi nìyẹn ṣé bó ṣe máa embarrass mi nìyẹn. ẹ bó ká dúpẹ́ àlejò òdẹ tẹ̀lé ẹ wá àlejò tẹ̀lé ẹ wá náà a ti dúpẹ́ maybe the boy was unnecessarily excited. Daddy, eh? does that give the audacity? to get drunk like that. No, you, you, you have to you have to realize the Hell fact no. Ah. That is not an excuse, Daddy. I am tired. O ti sú mi, Daddy. Ah, ah, I know. Mama mọ̀ pé èèyàn excuse, but you have to consider his background as well. <laughs> Eh? A máa ṣiṣẹ́ lórí ẹ̀ ni. Daddy, o ti sú mi. I can't, I can't continue like this. I, I can't. I understand. I understand you perfectly. Bọ́látitó, please. See the way, see the way he was drunk. He behaved that day. He ṣe ń What is ti me? I'm tired. I'm tired. Don't worry, it's okay. It's okay. <laughs> sorry. The same song you sing every day. I'm sorry, I'm sorry, I'm sorry. Are you not tired of saying sorry? No, you're not tired. Ṣé wọ́n nìkan ni? Nǹkan tó ń ṣe tó mọ̀ pé ó ń dojú see what wọ́n gan fúnra ẹ̀ mọ̀ pé nǹkan tó ń ṣe yẹn kò dáa. You keep doing it and you keep saying sorry, sorry, sorry and over and over and over again. What is it? promise ẹ pé mi ò ní mi ò ní then anytime tó bá ti hmm. rí tí bá ti mọtí má bá mi sọ̀rọ̀ mọ́ má tiẹ̀ you can imagine that is your song every day mi ní mọtí mọ́ mi ní mọtí mọ́ irọ́ dẹ̀ ni tó bá tún máa fi do láǹsìn orin ma change ló ma yí padà ni you will do the same thing again you will go back and repeat the same thing no let me just tell you something ṣé tó bá ti kó tó bá ti èrò tara ẹ̀ tí ẹ̀ wò pé òun disgrace mi wọ́n embarrass mi kiri everyday something you know that if you do ìwọ́gbọ́n fúnra rẹ̀ nǹkan tó ń ṣe yẹn ò mọ̀ pé nǹkan tó ń ṣe yẹn ò da, and you keep doing it why are you doing this why are you doing it to me why can you just imagine can't you just use your brain i mean just stop this you can do it what is it what is your problem. pads. It cost you nothing. Absolutely nothing. Please, I'm begging you. I'm begging. I'm tired of fighting, fighting over this issue over and over again. I'm tired. Okay. á fà pẹ̀lú ibi tó sọ pé fẹ́ lọ. ṣé o fi òpin torí pa àti ń jẹ àmà sọ pé o kò má tẹ̀lé mi of course àjọ máa lọ náà ni. thank you. yeah just just go and get dressed and let's go. thank you. Agba. mi àgbà. fífa one twenty. Agba. no no no no kò mọ̀ kò mọ̀ àgbà. wọ́n yá mi àgbà. kò ní bàjẹ́ fún ẹ. àgbà. àṣọ́kò tí mo sọ sọ́jà ara lé mi gangan ló bá ah, so ìwọ ló nílẹ̀ tí àwọn ọmọ mi ń tọ́ ń sá tọ́ ń supervise yẹn. àbá mi èmi kọ́ mi nílẹ̀ gangan ìyàwó mi ló nílẹ̀ ó dẹ̀ ní bóyá bíi mẹ́fà lè rí àyàn. Ah bọ̀ ti ṣe ń sọ fún wọn wọn ti ẹ̀ fẹ́ gbọ́ wọn kàn sọ bí ẹni pé mi fẹ́ mọ̀ eléníyàn ah, ni mi èmi máa mọ̀ yàn lù. àlàyé la ilé kíran gan ọkọ ni wà lára ni ọjọ́. wàhálà aláì sàálẹ̀ ṣe bẹ́ẹ̀ ni mo pé tójò bá ti rọ rí o gbọ́dọ̀ sẹ̀ ọmọ kú lòun eléyìí tí kò gbọ́dọ̀ pa ọmọ àrùn eléyìí táwọn gbọ́dọ̀ gbédè ah, gbogbo tó bá ṣe ń gbòòrò ayé ó ní NAFDAC nọ́mbà o ẹ wo bó ṣe wà yẹn tó bá sáṣọ táṣọ yẹn bá jábọ́ tẹ bá débẹ̀ kẹ mú kẹ tu fọ tẹ bá tu fọ kẹ sá tẹ bá sá kẹ tún sá tó bá gbẹ kẹ ránṣẹ́ lọ pé kò mọ lélẹ̀ yìí ah, ẹ mọ ẹ mọ erin ẹ gbóhùn erin ni ah, kò mọ ẹ máa bọ ìyàwó mi ẹ máa bọ nílé wo ya ẹni tó máa máa pa adìyẹ lọ máa pa adìyẹ tó fẹ́ pẹja lọ máa pẹja ó máa bọ máa bọ máa bọ ah, máa bọ ọmọ ya mi ẹ lọ kó mi mu wa yé bàbá ṣe bẹ́ẹ̀ yẹn sámi tètè mọ ní oyé kò mọ́ o. ṣé ti lè pàtẹ́wọ́ náà kí ló ṣẹlẹ̀? hey hey that's it that's it that's it àbíṣẹ́ ni wọ́n ọ̀dùn láti wà ń bí lẹ́nu ni. Ah, ah. gẹ́gẹ́ bá ṣe mọ ìdí tá a ṣe wà níbí lẹ́yìn nítorí òrékelẹ́wà. black beauty ah ọmọ dára ó dẹjọ the most beautiful girl today. Ìkẹ́ Olúwa ẹ pàtẹ́wọ́ ẹ pàtẹ́wọ́ ẹ pàtẹ́wọ́ Once again, happy birthday, Ìkẹ́ Olúwa. So, bye. The next thing on my program is cutting of cake. àgbàdo ṣe máa cut cake ẹ̀ gbogbo ọlọ́run la máa bá cut cake ẹ̀ definitely but the first person to tó máa bá Ikeoluwa which is the celebrant cut cake ni Mr. Davis. thank you and followed by Miss Bola Tito. Thank you very much. Thank you. Thank you. Birthday please come out here. So mo fẹ́ kẹ́ Yeah. Hold the, hold the knife. So now we are going to spell Ike. So we start with I. I. K. K. E. Ike. E. Happy birthday. Thank you very much. So the next, the next two people should come out. Oh, the next two people should come out. Birthday. Thank you very much. Thank you. Alright. But let me start. Thank you. Thank you so much. Ah. Sorry. Thank you, thank you, thank you, thank you. So the next two people, good. Open your mind. No, no, no. Emma, she helps out. Emma, she helps out. Thank you very much. Ẹ lọ jókòó. Ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi. Thank you, thank you, thank you. Oh, yeah, oh, yeah. Ah, yeah. I really? That's How are you? You're looking good, too. Thank you. All right. How are you? Thank you, thank you. Thank you very much. Oh yeah, pàtẹ́wọ́ sẹ́lẹ̀bà fẹ́ lọ jókòó ó yẹ pàtẹ́wọ́ ẹ down down down Oh yeah, ó yẹ ó yẹ ó yẹ. Yo, yo, yo, yeah, let's dance, let's dance. Um, hope you don't mind dancing with me. Oh, really? I just came down with my friends up there, you know. Okay. Mm-hmm. Yeah. I'm gonna say you're beautiful. Thank you. Extremely beautiful. Thank you. oh, <laughs> wow. What kind of music do you like? I love any music like interests me. Oh, really? Yeah, hip hop, name Yeah, I'm good any music. Oh, really? Yeah. You're not looking bad as well. Oh, really? Thank you. You're welcome. Thanks for your compliment. Well, my name is Davis. Um, I'm into construction. Wow. Yeah. That's nice meeting you. Same here. I hope I'll get to see to see more of you. If you want, no problem. Really? Oh, yeah. Mm-hmm. No problem. It's extremely beautiful, I must confess. Yeah. beautiful. Wonderful. Wow. Thank you. Okay. <laughs> Happy birthday. Thanks Thank you very much. My friend as well. Oh, really? You all are beautiful. Thank you. Yeah. Well, I'm not much of a good dancer actually, but I'm just trying. I'm trying. <laughs> oh, okay. Do you mind teaching me some steps? Okay. Okay. okay let's go. Okay. <sighs> Ah. rẹ̀ tí wọ́n ti fẹ́ràn. Ọlá ti tó tèmi nìkan. Hmm. You know what? Hey, tó máa sọ pé èmi o, Bọ́lá ti tó bí mo ṣe lè fall in love ma sọ pé láíláí kò possible. kí ló ń ṣẹlẹ̀. you know because you guys of nowadays you're so deceitful and um, ever since tí mo ti break up pẹ̀lú ex mi ni mo ti make up mind mi pé I think for now relationship is a no for me but when you came into my life hey you changed the whole story. <laughs> hmm. <laughs> Why won't I change the whole story? Wọ́n náà gbọ́ nǹkan tó sọ, ó ní you guys are the same. You guys are deceitful. Eh? For information, orúkọ mi ò kì í ṣe you guys. Hmm. Davis lórúkọ mi èdè túmọ̀ sí wípé èmi yàtọ̀ tó bá ń sọ̀rọ̀ obìnrin o èmi o ojú kan ládàá tèmi máa ń ní hmm. i'm telling you ah, ìwọ náà mọ̀ ọ́ síbẹ̀ mi ẹ̀ ló wà yìí. in fact mi ò lè parọ́ fún ẹ you know i've had so many disappointments but tọ́lọ́nkọ́ tọ́lọ́n bá sọ kó máa ṣẹlẹ̀ náà ló máa padà ṣẹlẹ̀ hmm. but thank God that you came at the right time ah you know the very first day I saw you I was like when you came to me that you went down I was like kí ló ṣẹlẹ̀ Ọ̀gbẹ́ni. Ìbílẹ̀ rẹ̀ mọ̀ kún back. kan sí. Yes na yes now, I was like ah, can o ṣe Okay, the place just gats sit down just let me be. Mẹ́wàá ti tó tèmi sórí inú mi ti ẹ̀dùn kúrò ní issues pẹ̀lú ẹ̀ẹ́sì. Ah. Bẹ́ẹ̀ni, ẹ̀ tí wọ́n bá ní issue pẹ̀lú ẹ̀ bá lè You're not serious. Kẹ̀yà ní issue <laughs> I'm telling you, you're not serious at all. I'm so happy with I mean, you've been nothing but resourceful. Well, I'm so happy, honestly. <sighs> Oh, I am, I am. I'm so happy. And um, thank you so much for coming into my life. Is it not to understand? Àtìgbà uh, uh, tí really alive, mi ò tí ì praying, obìnrin tó dàbí Oh my God! <laughs> thank you, darling. I love you. I love you too, baby. I love you. <laughs> hey! <laughs> Yeah, you still know. Àbí kí n kó máa wo stop you, stop you, stop you. oh. oh my god. So, um, where do you want us to go to now? I'm hungry now, I told you. Okay, okay, okay. Um, there's this beautiful place that we Okay. Mm. oh, yeah, there's a beautiful just here. Uh, really? I can't wait. Oh, yeah, Belek Belek. Uh, ah, like, seriously? I can't wait. Uh, Thank you. You're welcome. Babe, ó ṣe mí Yeah. Are you talking to me? Yes, now I'm talking to you. Can you ṣe? Ìgbà tó fẹ́ jáde, ó sọ kankan fún mi pé òun jáde o tún débi tó ń lọ náà kò ṣe pé bóyá o tiẹ̀ pè mí pé ok o nǹkan báyìí ni mo lọ ṣe o tó dẹ̀ mọ̀ pé tó bá fẹ́ jáde tẹ́lẹ̀ àjọ máa ń jáde ni what's going on. excuse me the last time I checked driver popsi mi ni you're not my PA isn't it yes. Bọ́lá e, èmi driver. ah uh, uh, no let me ask you this question ṣe iṣẹ́ mi wà tó ń ṣe apart from driving my dad i'm asking you ṣé iṣẹ́ mi wà tó ń ṣe ni. bọ́lá kí ló ń ṣẹlẹ̀ ṣé mo ṣé mo ṣe ni babe ah. you are hurting me now. excuse me you are stressing me no tí mo jáde sí kì í ṣe permission lọ́wọ́ àbí àbí kì í fi ẹ̀ ṣe handbag stop stressing me leave me alone my life excuse me. ohun tí ó ṣe ni ó ṣe ohun tí ó ṣe ni ó ṣe kì í sọ kó má ṣe tóró òun lọ́ba wa òun ló mọyún ìgbín nínú ìkarahun mm, mo gbé fún mo fi fún mo gbà fún Èdùmàrè o mo gbé fún mo gbà fún mo fi fún kábíyọ̀sí àrà tó bá wù ni ó fàyè wá dá kò sẹ́ni kankan tí ó bì í àwa ń ṣe tiwa òun ló yẹ. No, no, no, no, no, come o lè o lè lọ fún mi náà èmi ni màá lọ fún ẹ so. It's fine. Ẹ jókòó kó máa jẹun ẹ̀. bá ní ká wo ọ̀rọ̀ yìí dáadáa ìkẹ́ olúwa ńlá lárinà tó wà láàrin wọn. exactly. jóná kí ni ti ìkẹ́ olúwa nínú ọ̀rọ̀ tẹ̀ ń sọ náà jọ listen ṣé mo fi wọ́n fúnra wọn ni ọwọ́ mo mú wọn pé òkè o mo matchmake wọn jọ o tóró ń déwájú oúnjẹ jọ o ó ń dẹ́yìn ó ń dasọ má involve mi sínú gbogbo trash tẹ́ ń sọ yìí o jọ i'm fall in love i'm fall in love how is that my business. just they play Taba porí ajá máa porí kòkò a fi ṣe náà tábà sọ̀rọ̀ ò ní jẹ́ ká sọ̀rọ̀. Biti ti báwo. bíi ti báwo ó lè fi òun dísàn gbogbo nǹkan tá à ń sọ i mean baby party àwọn pípọ̀ ìtì pàdé ìfẹ́ wọn di koríkóso ìfẹ́ wọn nífẹ̀ẹ́ ẹlẹ́yẹlé. ó pẹ̀lẹ́ ìfẹ́ ẹlẹ́yẹlé kọ́ ìfẹ́ aládàbà ni. Jojo, jo, anywhere ni anybody till they fall in love. So I fall in love ni all they get get along with So just leave them, let them enjoy, please. Rest. Rest. Ah. so tínú ẹ̀ báyìí wo ló fẹ́ ṣe mo jẹ́rìí ara mi mo lè fẹ́ sọ́njọ́ yẹn gbé súnmọ́ pọ̀pọ̀ ẹ hmm. já rọ̀pọ̀rọ̀pọ̀ rí ó lè jẹ́ kó já mi lọ́wọ́ ẹ̀rọ náà. you rejected. sórí bó ṣe bẹ̀rẹ̀ láì rẹ̀ yẹn mo kọ́kọ́ wò kódà kó mi ìsẹ́ sórí tó wà lẹ̀ kò ní ìsẹ́ sí rárá. ṣé o sọ pé o sí nínú ilé pẹ̀lú gbogbo ṣe ṣe wá sunkún bọ̀bọ̀ ìpè bọ̀bọ̀ ìlú mi exactly hmm. ah, mo ti lu kaliwa ìsú ló ṣàrí kó ọ̀gá bẹ́ẹ̀ excuse me ẹ ti wọ́n jẹ́ kó lù ẹjọ́ lùsì náà ni ẹgbà ohun àwọn. Dúpọ̀ lọ́jọ́ yàn cheap. Yàn cheap. Ẹ lè rọ́kọ̀ mọ́ o, ó ti bọ̀ o. tó pé ìyá aṣẹ́wó onílùú ọ̀bẹ láàrin lọ́jọ́ ikú eré yìí oríṣiríṣi èèyàn rẹpẹtẹ níbi òkú ìyá aṣẹ́wó tó ti gba dìgírì níbi iṣẹ́ aṣẹ́wó ṣíṣe. ìwọ lọmọ lọmọ láàrin èrò òrò láàrin àṣà orí ọmọ ó yẹ bá mi pàtẹ́wọ́ rọgẹ́dìtì ló sọ mọ́ ọ̀dàgbà náà gbogbo gìràgìrà mo lè ṣe é jẹ́ ó dópin. bódò ló fi mọ àsọjí ó yẹ ká fi mọ. tó fẹ́ ọ̀nà rẹ̀ tó fẹ́ olórin tó fẹ́ ọ̀túnba. ẹsẹ̀ ló máa fi lè dé ká dùn lọ wàhálà ńlá ṣẹlẹ̀ lọ́jọ́ tí wọ́n ṣòkú ìyá aṣẹ́wó ẹni orí yóò dilé de gbẹgẹdẹ gbiná àràràn bọ́ǹbù lọ́wọ́ wọ́n fọ ara wọn lórí dànù òkú sùn níbi òkú ìyá aṣẹ́wó sinimá ìkọ́nilẹ́kọ̀ọ́ kọ́nilọ́gbọ́n ó tún panilẹ́ni àlétàkì tí ó lágbára sinimá titun òkú ìyá aṣẹ́wó is a thriller written and produced by Funmilayo Sakios directed by Segun Ogungbe. ẹ mọ bọ́lẹ̀ mo dáná láìsí mọ. ẹ dá mọ. bẹ́ẹ̀ni. ọmọ inú lédè ní ẹrẹ dá gbogbo ẹ mọ ẹ gbà wúlẹ̀ sí i ta ni mo tún lé lẹ́yìn. mo kú dákò lẹ pàdé àpàtì òmòwò náà egbò ẹ tí ẹ fi lé owó yìí sí ibà ẹ jẹ́ ń tiwọ́ sí i. Darren fumilayo Sakios Tunde Aderioye Madam Sajẹ Ọláníyà Àfàjà Sanyẹri Ladi Fọlárin Mama Ereko Zainab Bakare Amuda Iko Jire Ogunlẹyẹ Àárín-Ọlá Òdúbẹ̀là Ṣẹ́gun Ògúngbè Ọ̀túnbọ̀ Majibike Yétúndé Òyìnbó Ọpẹ́ Òkúọlá Basira Badia Ìdòwú Ọládìpúpọ̀ Mojèrè Maya Heritage àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá láìta àpàkọ́lé ẹ̀mí Òkú Ìyá Aṣẹ́wó subtitled in English ó ti jáde báyìí from the stable for Lasco Films Nigeria Limited adéorí ọ̀pẹ òjò tẹ̀yẹkẹyẹ ẹ tún kú ojú lọ́nà sinimá ńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ yìí o ọmọ garage another one ní agbó ọ̀gẹ̀dẹ̀ sinimá tuntun òkú ìyá aṣẹ́wó ló jáde báyìí iṣẹ́ bàbá iṣẹ́ ni àwòtúwò ni ẹgbà bẹ́ẹ̀ ọ̀nàsco gbogbo igi tí lẹ́gbẹ̀dẹ bá fọwọ́ bà dídú ló ń dún. bàbá ẹ̀kọ́ ló kú ìyá ẹ̀kọ́ ló kú ó ní kí ló jẹ́ ah, gbèsè when the spirits of the dead refuses to sleep. Community becomes haunted and harmful for the living. purity and the innocent must run before the dust. Tó bí èrò bí èrò, ó mà ti ń taṣọ Ẹni ó dáràn kan ló ṣe lásìkò yìí. Bí kì í ṣe bá ṣe yọ pàkúté kúrò lẹ́sẹ̀ ní tára lò. Tó dáa, kẹgbà yẹn lé internet nìkan máa mójútó wọn. alẹ́ tó sí ẹ láyé tán tó fẹ́ lọ rè é gbọ̀bẹ̀ lọ́rùn. àwa àlejò fún tẹ̀sẹ̀sẹ̀ gbàlagbà ládùúgbò. ọmọ ọjọ́ àlejò tẹ́lẹ̀ lè gbọ́ kù tí mo tún àrí. kí lẹ́yìn sà come again ah òkú méjì again. Thank you. níní kò kò lè yà wá wà títí ni. Kapo, The Adventure of the Ghosts. Maria. tata Murillo. Kò sóhun kankan tí ó yẹ wá. Ọjọ́ tí gbàgùn wà bọ̀ o.